إنا علينا رسالك إما شاكرا وإما غفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسريرا إن الأبرار ويشركون من قحط كان لبابها الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته ọba tó kápá sínú àwọn tí yóò gba ọ̀dọ́nà ọdún yìí ọlọ́run ẹnu àwọn ọjọ́ tá a ti gbà ń bẹ̀ yìí láwọn òrè tó wà ń bẹ̀ níkẹ́ tó wà ń bẹ̀ lágbàkà tó wà ń bẹ̀ ọlọ́run yọ kó ná kó mọ yọ kó ná àwọn tó tọ́ sí àwọn ọjọ́ tó ti kù náà ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sínú àwọn tí ó lóore ń bẹ̀ mọ́jà ṣẹ̀ṣẹ̀ gbé ń bẹ̀ kó sàkóso ní ẹ̀ṣẹ̀ wa fún wa níbẹ̀. gẹ́gẹ́ bá ti ṣàlàyé fúnra wa nínú Ramadan nínú àwọn àjọṣe tó ṣe pa gbọ́dọ̀ pọ̀ tó gbọ́dọ̀ pọ̀ nínú tá a máa ṣe òní alukur'an kur'an ní gbígbọ́ ní kíké ní ìhà ní ronú tọ́ ọlọ́run ọba wa ó ń sàlàyé fún wa sọ́wọ́ tó ti ń sá. ọlọ́run ọba fẹ́ fi hàn wá mírízìn pé òun ò fi ṣàbòsí fún ẹ̀dá o ó fẹ́ sọ bí tá ti bẹ̀rẹ̀ ọlọ́run àti ààrẹ ìsáni pé ìrìnàjáde làmìyẹ́kùn ṣe àlùmọ̀tò ọ̀hún ṣé kò tí ì wá bá ọmọnìyàn indeed ó ti wá bá ó ti kọjá lórí ọmọnìyàn láwọn àsìkò kan tó ṣe yí pé ní tó wà lẹ́mìẹ́kùn ṣe àmọ̀rìkò rọ̀ a lè sọ pé nǹkan báyìí ló jẹ́ dàbí àsìkò kan bẹ fọ́mọnìyàn tó ti wà ní ayé ibi tó ṣe rí pé kò sí ádámù máa dùn ún kò sí ìkẹ́kẹ́ tá a jẹ́ pé bàbá ìlú jẹ́ ẹ̀yẹ́ ká fún alẹ́ gbà fún nísìn gbogbo ẹni tọ́lọ́ ọ̀hún bàdá ní èèyàn ṣe tó ń wọ́n bì í níjọ́ tó bá ti gbé ọmọ obìnrin kalẹ̀ báyìí. ní gbogbo egg ẹyin tí ó dọ̀ ọmọ lára ó ti wà bẹ́ẹ̀ kọ́ ọ̀tọ̀ ọmọkùnrin. bẹ́ẹ̀ tọ̀ náà kábíra wa wípé inú tó fi dọ́mọ. ìtumọ̀ ẹ̀ ni pé bí éèjì dédé éèjì obìnrin tóbìnrin bá jẹ́ forty years lọ́dún tá à ń sọ̀rọ̀ yìí ó rí pé àwọn x kan x kan ti wà lára ẹ̀ tó náà ti fi forty years. tó bá jẹ thirty years àwọn ẹ̀ka tí wọ́n lára tó jẹ thirty years sọ̀nwé abímakalẹ̀ lónìí kọ́dà tó ń gun òtí ní kò tí ní róòlù tí ó pè ọmọ tó ń náà bì í ní ẹ́gì tí ó pè òjú jẹ ó ti wà lára sọ̀kọ́ ẹ̀ṣẹ̀ ti pé ẹ́gì tó wà lára rẹ̀ nígbà tó bá tó dàgbà tó ṣe tó ṣe òun wà ní ẹ́gì ó máa wá ní ẹbí tó bá rí ìlú tó wà fàtàláìsì yóò bá mẹ́ńtì tó pọ̀ nínú àwọn ẹ̀sì tó gbìyànjú ewu èwo ní ó dọmọ èwo ní òní dọmọ èwo ní bá mẹ́ńtì lọ èwo ní bá mẹ́ńtì lọ èyí tó dọmọ ní sèyí bó ṣe wà ń pé òun yóò padà kí lẹ lè ẹ̀gì yẹn ló kọ́ ọlọ́run ọba fi irú àwọn ọ̀rọ̀ yìí èèyàn ni ò jámà nǹkan kan jù àmọ́ òun náà ló lápọ̀ jù òun làǹfààní rẹ̀ kiri ẹgbọ́n sábàtọ̀ fún anígbé yíya yíya wà nígbè wà nígbè fún ká lóun ọ̀sán tó contribute èèyàn ló contribute lẹ́sìn òun ló ní gbádùn èèyàn ló contribute lẹ́sìn òun ló ní gbádùn nígbà tí a bá jáde kí là ń mú jáde káwá ń dà wọ́n. tí òwúlò bá wà ní tọ̀kí làwa fi ń ní tàbí ń láti ìyà àwùjọ fi ń gbogbo ti rí ààbò ẹ̀fọ́ ewé tó mú báyìí òun ní kò ní ìtawà tó ní ìtawà ń gbé fóònù ní òkú ètò lọ́lọ́wọ́ nìkan implant òun lòun tí wọ́n ń pè ní sí carbohydrate sára tó wọ́n ń jẹ àtúnjẹ àgbàdo àtúnjẹ gbogbo ẹ̀ kékeré làwa ń contribute àwa là ń jẹ púpọ̀ jù tó àwa tá àwa contribute kékeré jù àwa náà làwa lápọ̀ jù làwa ṣe gírímọ́tà ìtọ́lọ́nù ní ìsìnbá ìtumọ̀ tó ṣe tó tó nípa ọlọ́run ọba ní òun rọ̀ fún wa tẹ́ bá béèrè nísìnyí pé òkè inú nǹkan tẹ́ da ọlọ́run ọba ń lò tí fi ń gbádùn a ní báwa bá ti fi carbon dioxide ha báyìí plant ń fa wà ní. plant ń fún àwa ní oxygen jẹ the same thing màálù ó yàgbẹ́ ọ̀nà màálù tàbí egun màálù ó wúlò ìwo màálù ó wúlò awọ màálù ó wúlò kìnnìkan màálù ó wúlò àbí tọ àwa ń tiwa ẹsọ nǹkan tó wúlò rárá tiwa ju báwa kà ń gbádùn gbogbo tí nǹkan tó wúlò òun ti bẹ́ẹ̀ ọmọnìyàn ló ṣe kékeré tọ́lọ̀ ní. tọ́lọ́run kọ́kọ́ wá fẹ́ sọ ìpínlẹ̀ ọmọnìyàn. ike àwọn àsìkò kan bẹ tó kọjá lórí dídá ọmọnìyàn tó pé gbàgbọ́ wọn bá dakalẹ̀ láì sí kọ́dà kókó dé èèyàn làmúyẹ kò ń ṣe àlùmọ̀tòrọ̀ kò jẹ́ nǹkan kan kan tá a lè mẹ́ńṣẹ́ tá a lè gbé nǹkan báyìí ó ní koran sọ wípé awàlà fi yọra ìlú sáà anna khalaqnahu min nutfatin fa idha huwa khasimun àkọ̀tọ́lọ̀ ti dá báyìí fàyídà owó àkọ̀tọ́ mu nígbà tó wá dàgbà tá ewu stages ló fà sùn ẹ kó tó dé yìí látàtọ̀ ó bọ́ sí ẹ̀jẹ̀ kíkì ẹ̀jẹ̀ kíkì ó bọ́ sí flesh kékeré flesh kékeré ó bọ́ sí ẹ̀dá tó ti fọ́ọ̀mù láti bẹ̀rẹ̀ ó bọ́ sí èyí tó ti fọ́ọ̀mù láti bẹ̀rẹ̀ ó ti dàgbà tó ti tán òun yìí náà ọwọ́ abọ́ kékeré ìgbà tó wọ́n sí kékeré wọ́n ṣe fún náà ọwọ́ adágbà kan tó wà lè sọ̀rọ̀ ọwọ́ tó bí fourteen fifteen ọwọ́ nígbà ah, bóun ti wáyé tó ti wáyé òun pé ọlọ́nkọ́ ló dalẹ̀ ayé ah, ìwọ ọ̀hún náà dà ọmọ fi ń kọ́ làtẹ́ńṣì sí ìbẹ̀rẹ̀ ẹ̀dá ọmọ ni pé inú gbogbo èèyàn tó yẹ kó ti ti káàkiri èyí bẹ́ẹ̀ ti wé èèyàn torí pé náà wọ́n bá kékeré wọn ló contribute lẹ́yìn pàtàkì wọn fún ìwé tún jẹ gbogbo àwọn ẹ̀dá òní wọn ní kó mọ̀ ṣe bọ̀ yìí ọ̀rọ̀ àwọn tún kẹ́ ẹ̀ kọ́dà ọlọ́run tún kẹ́ ọtún kí ọmọ ọlọ́run bá sọ báyìí pé ọmọ nìyẹn ti láwọn táìmù kọ́dà kó tó dé èèyàn àwọn táìmù kan ti pa sùúrù rẹ̀ pé làbíyá kò ṣe é á mọ̀mọ́ kò sí nǹkan kan tá a lè pè báyìí tó ò ní lò ọlọ́run wa ní iná kọ̀lákùnà lè ń sáà nà nà lè sọ̀tà àmìyàn ọlọ́run dọ́mọ nìyàn lẹ́yìn ìgbà tí ò sí ní ìkankan tó já mọ́ òun wá dá níbi àtọ̀ àmṣáàjò tó wà ní papọ̀ mixtọ̀ nìkan tó wà ní àtọ̀ omi wà ní ṣúgà wà ní ẹnzáìmù hmm, wà ní vitamin wọn bẹ gbogbo nǹkan tí ó fi yé kó ṣe pé àtọ̀ ni yóò fi lè wà nourished yóò ní nutrient tí ó fi lè dé ibi tọ́lọ́run ọba fẹ́ kó dé tí ó fi fertilize egg ọlọ́run ọba fi dé fructose wà mẹ fructose ní ṣúgà tó ṣe pé òun là tó mọ̀ sí ó tún wá láwọn nǹkan kan tó ṣe pé bọ́lá òfin gbogbo sọ́ràn símẹ̀ pé abẹ́ ibi tí ó gbà jáde abẹ́ obìnrin tí ó gbà òun wà àfíríkì ásìdì ẹ̀kọ́ pa ọlọ́ọ̀dún tó fún láwọn ọ̀dọ́ ìwé ásìdì òní àbẹ̀wò tó ń gbé ìtọ́lọ̀ bá fẹ́ kó débi uterus yóò lè ní bẹ́ẹ̀ tó ti padà láyé ọlọ́run wá ní gbogbo òde wa dà yóò fọ́jà àbínáwó sani àgbọ̀fẹ́ ọlọ́run wá sọ ọmọnìyàn lẹ́nu tó lè gbọ́ lẹ́nu tó lè kí ni implication rọ̀ kí ni implication ọ̀rọ̀ yìí implication rẹ̀ ni ọlọ́run ọba dá ẹ̀dá ọwọ́ àpò gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá ìpín mẹ́rin ọlọ́run bá fẹ́ sọ fún jà òde ń tiwa ni o káàkiri ní kankan òde ń tọ́lọ́ ẹ̀dá tọ́lọ́run bá dá ìpín mẹ́rin ó dá àwọn kan tó ṣe pé àwọn ò ní feelings wọn ò ní consciousness a lè sọ fún wọn pé wọ́n jẹ́ living gbogbo alamọ tábà tún gbogbo nǹkan tí mẹ́lá yé sí living and non-living tá a sì pé sí organic and inorganic hmm? living nǹkan tó ń kó ní life kí láti measure life sẹ́wọ̀n báwo fún plant náà living náà tàbí ìta àti measure life níbi animal ó yàtọ̀ ìta àti measure life in a plant anything tá a bá rí pé tá a bá gbé kalẹ̀ báyìí ẹ́ ó gbúrò ẹ́ tó bá wá gbúrò nǹkan ó wá lè rẹ̀spọ́ndì sí. external stimulus. Ṣé báyìí ní ìjọba tẹ́lẹ̀ ìṣèjọba ní ìṣèjọba ní ìṣèjọba ní tí ìgbàgbọ́ wá láti tàbá àfẹ́kẹ́ ó lè respond sí temperature ní ìrẹsà sí humidity ní ìrẹsà sí availability of water nígbà ìta. Tọ́ ọlọ́run bá dá àwọn kan ohun òṣùpá plant gbígbẹ̀ àwọn ẹ̀yẹ àtẹ̀yẹ́ tó wà líbì náà àtẹ̀yẹ́ tó wà líbì náà ó ti káwọn máa feelings àti consciousness. kan sọ pé ah, ó ń fìlì pé wọn ò sì ní nǹkan kan ní ṣáwà ṣáwà ni pé ah, mo ní nǹkan báyìí pé mo ní nǹkan báyìí ah mo ní ìdí oúnjẹ mo ń fìlì lórí ń parí mo ní ìdí mo fìlì ṣáwà àwọn yẹn oòrùn òṣùpá yèèpẹ̀ omi àwọn kan. ọlọ́run ọgbọ òròyìn àwọn pé àwọn jẹ́ kí n tẹ̀lé àná lọ sí ọ̀rọ̀ tí wọ́n rí nà wọ́n ti torí fáwọn ilé bá ọlọ́run ò ní sírò kankan lójú tó gbé irinṣẹ́ tí yóò fi bí wọn kò fún lọ́dọ̀ òun lọ́lọ́run ti sọ wípé irú àwọn tó bá ẹ̀dájọ́ rẹ̀ ìbí òfin yá lẹ́yìntà ní oṣù ọba ha ti náà ti di yẹpẹ pé pé yẹpẹ ò nǹkan kan tá a jì ẹ̀dá kejì dá ọlọ́dá wọn kan ó dá wọn yẹn àwọn ní feeling wọ́n ní wọ́n ní méjì láti survive ìyẹn bẹ̀rẹ̀ látòrí ẹranko ọ tó fi dé èèyàn àtàlùjáná ẹranko ní ìdílé philippines àbí ẹranko náà ń jẹun ẹranko náà ń gbọ́ nǹkan mi àbí ẹranko náà máa ń fi ìdí pé òjò mú òjò pa àbí bọ́lá bá ṣe ṣe àwa tó ṣe iléyìn pẹ̀lú ẹranko ṣùgbọ́n kí ọlọ́wọ́ ẹranko bó ti ní ṣáwà tó wà nílà ọlọ́run ló tún gbogbo tọ gbogbo ẹ̀yìn tẹ́ ní ṣáwà tí ìfún tó ń náà ní ní ṣòro náà ní bílí bí ẹnu tó kàn bí yín ni ẹnu tẹ́ ẹ bá ṣe láàrin ara yín tẹ́rako kan bá kẹ́ranko kan ìyẹn náà sì lè pé ìyàrí wájọ́ kìámọ́ ọlọ́run ọ̀yà ìwọ ẹranko ilé ètò kan èyí oníwò tó kan yìí tó níwò ọyà wọn náà padà sápàpàpà ẹ̀mí ìjẹ parí ní kíni kò ní kò sí ni. ọwọ́ sí àwọn aljannu àti màláíkà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìwá ní làkáì bá ṣe tí làkáì nígbà àwọn táà ní làkáì àwọn méjì wá kọ̀m̀báìn làákàì àti ìdáyà pé làákàì ń bẹ tí mo fẹ́ tó wù mí kí tí màá rí pleasure mẹ́ ní tó ṣe pé tí màá sá fún tí ìbárí ń bẹ oníṣáwá ó fẹ́ yàn ó bá lè yàn ó wá fún ọlá káyà ó yọ ṣáwá fún òfin mọlaika mọ̀láìka náà nílà káyà ṣùgbọ́n mọ̀láìka ò ní ìdí kò ní ìdí kò fi sí lára pé yóò nídìí ẹ máa wo ọwọ́ ó wá ṣe òun kan pé nígbà tí wọ́n ní ṣáwà mo ṣe wọ́n pé ìwọ́ gbọ́dọ̀ jẹ́ mú mi kò sí nínú tọ́ ọ wá pé èèyàn èyí èèyàn wà déèrè pé àkọlọ́ọ̀ kí ló tó ṣèmi náà ní màláìka ẹ́ àjẹ̀rún náà bá kí ló tó ṣèmi màláìka a ní ìwòlò fẹ́ mú méjèèjì tó ń ṣé yóò wù ọ́ pé kí n dán ọ wá sílé ayé àti kí n má dán ewu ló bá fẹ́ ah ah ilé ayé yìí ló kọjá fẹ́ hàn wá bẹ́ẹ̀ o òun lè yẹn wí sọ́lọ̀ sa ókè mú kàn kó o fẹ́ kàn mọ́ wá lé ayé rárá àti wá lé ah mọ́ wá bò ẹ́ kọ́ra àti bá ti wá ìgbọ́n tó bá lè ṣe ìgbọ́n ká má fò ó ohun tó wù ú ó mì pé ìwọ náà fẹ́ pé ní tí ṣáwà mú wá ó wù ọ́ kó ẹ̀ǹjọ́ ẹ̀ ẹ̀ sọ bó bá àbúrò bá fẹ́ di màláìkà o kò sí sáwà rẹ̀ à nọ ọlọ́run fẹ́yìn ọ̀nà ọ̀dà sórí màláìkà tó wọ́n ń bì yìí ara tẹ́ tí mo gbé fún òun ni pé lẹ́yìn pàtó bá ti sùbá làtọ̀ ń wé mi o nínú kí wọ́n mú pé láàrin twenty four hours ẹ̀rùn tó tọ́nà àyàn tó ń tún ojoojúmọ́ tó farabalẹ̀ kíjú ẹ tó farabalẹ̀ kírùn jù jẹ́rì ìmọ̀ tó báwọn yìí pẹ̀lú ìsìn ìbá farabalẹ̀ kírùn jù pátápátá tẹwàwọn ìró pẹ̀lú sọ lẹ́nu lẹ́ni tó kírùn ẹyọ kẹni tàti mi àbí wọ́n lọ bẹ kásùbà tàti mi lóbi kí wọ́n fẹ́ kí zóòrù tàti mi wọ́n fẹ́ tàti àbí ẹni tó kí éjù tó wá ti gbé jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ tó bá ti tátá ní wákàtí mara rí gbogbo tó kí kò ju tú ànáfà wà tó nínú 24 hours a ní sọ ṣé ni òun ló fẹ́ mú ni àbí kó o máa sin lọ́n fún 24 hours lónìí àlò ah, ah, ah, ẹ̀jẹ̀ ìrara múlẹ̀ tó ilé ìtàn fún ọgá yìí ìtàn kọ̀ ẹlòmíì fún kí alẹ́ ní máa ń jẹun papọ̀ ọlọ́run sílá màláíkà òun o àwọn òun ọmọ yìí ọlọ́run ọba wọn sì mọ̀ sí lọ́run ọ̀hún ìṣẹ́bí òun lọ́lẹ́ ilẹ̀ wọn nàá wọ́n mọ̀ sàfọmọ́ ọlọ́run lóru àti lọ́sàn ọ̀gbọ̀n òun láyé sùúrù ọ̀kan bó òun láyé amú pé sí mi kéde ẹ̀sùn wọn pé tó mú ìgbà ọlọ́run tí mo bá mú yìí kí ni tó fún un tó ní nǹkan tí ń fọ pé tó ráwọn ẹni mi táwọn bá wáyé ayé tá bá mú ọ̀pọ̀ ọ̀dà pé ilé ìgbìmọ̀ gbogbo orí ló wọ ọmọ ènìyàn kó ní gbogbo orí lọ́wọ́ fi pé bọ́ọ̀lù ó wá mú un tán ọlọ́wà ni òkè sórí wọ méjì lòun dá sí wọ lára làákà tíwọ́dù oní bí tíwọ́dù tó ní igun méjì ni ó ṣe lò fún dáadáa ó ṣe lò fáìtì tó o bá fẹ́ jẹ́ èèyàn o tó o sì rí kẹ́ẹ̀mí tí ó wà ẹ̀bá lásìn o débi pé kọ́dà kan tó bá tó wà lè jẹ́ nàtàngọ̀ ó tó ń ju àwọn màláìkà lọ o ṣé wàá lè fi ìránṣẹ́ mi tó bá fi ránṣẹ́ mẹ́sẹ̀jì mi pẹ̀lú làákà ẹ̀rẹ́ láti fi kọ̀ǹtò ṣáwà sí pé iṣẹ́ tó wọ́n gbé fún ọmọ a ò ní a tí mo bá wo outcome outcome yẹn pè ṣe bí kìí ṣe pé tó bá ti sí mi lára pé ṣáwà kí n fẹ́ràn obìnrin kìí ṣe tó bí láti pé èmi súnmọ́ obìnrin rárá bá ní ó kàn ní dáwọn ibì ni tó gbogbo máa débì kan ṣẹ́gbọ́n kìí ṣe pé tó sọ fún pé tó gbé mo ní ṣáwà pé oúnjẹ ọmọ òwúrí jẹ kìí ṣe pé èmi jẹun pé yóò mọ òwúrí jẹ gbọ́dọ̀ jẹ yóò mọ òwúrọ̀ jẹ díẹ̀ díẹ̀ ní kàyọ kó náà nǹkan tó ò ní jẹ nítorí àǹfààní tiẹ̀ náà sì ń náà ah, ah, ah, ṣé ní gbogbo àwọn kan táà mọ̀ mu ẹ́ ṣé kìí ṣe ojú kòkòrò ló mọ̀ wọ̀ àmọ́ ó ní kí ìrìn ṣe fi ní tó lè mú pọ̀ díẹ̀ díẹ̀ ní yọ̀pọ̀ torí àwọn tí má sì yọ̀pọ̀ nǹkan yóò yàn lára ó lè lọ lára débi pé làákà ìrẹ́ tí mo sọ fún padà máa bí yọ bí wò yóò àfẹ́ jẹ yóò padà fẹ́ dà kó ní ìyọkù náà nùnù dáadáa ló ṣe fún mi òun lọ́wọ́ bá fi pé pé ìwálé ayé fọ́mọ èèyàn àtàlìjẹ̀nú àmánà ni wọ́n fi iná àrọ́dùn àmánà kalẹ̀ sàmàwádọ̀ adòjúbá agbé àmánà fún sánmà àti ilẹ̀ àti òkè fáàbẹ́ ìnà ìyàmìnà àwọn kọ̀ láti gbà tó gbé kí n tọ̀ kò sí òkú kò sí làákàyè ọlọ́run wà àmàlà àlùfà ọmọ nìyẹn lò tó yẹ lẹ́sìn pé nǹkan tọ́mọ nìyẹn níbi tó ní ńlá níbi tó wúlò jù lára ara rẹ̀ ní làákàyè ẹ òun lẹ́sìn wọ́n lẹ́yìn tí òun làákàyè jáǹkọ́ kò ní bàtà ẹ̀kọ́ òun hmm? so làákàyè lọ́lọ́wọ́n fi ń sọ pé nígbà tóun dá wa táwọn fẹ̀jà náà hù tẹ̀mí àná òun sọ lẹ́ni tí ó gbọ́rọ̀ òun sì sọ lẹ́ni kí ni tí ó rí nù ní lẹ́yìn ibi àyà yìí lẹ́yìn bàtọ́ lọ́wọ́ bá sọ ọ́ sáyé ìdókòtò pé tẹ̀mí àmbà tó akẹ́fẹ́ lọ fọlọ́fẹ́ fi rújà ní ní tó tẹ̀lé ní pé iná àdè iná òsàbílà ìmọ̀ àṣà kírọ̀ ní. iná àdè iná òsàbílà ìmọ̀ àṣà kírọ̀ ìmọ̀ àṣà kírọ̀. a fi ọ̀nà mọ́ mọ́niyàn nígbà tá a fọ̀nà mọ́ afúnlá káyì yóò lè tú tó wá wá fẹ́ tú ìmọ̀ àṣà tí ó rọrùn bóyá yóò jẹ́ ní tó ti pé bá ọlọ́run mo dúpẹ́ mo appreciate tó ní kó ṣe ní kí n ṣe mo tẹ̀lé wọ ìmọ̀ àkàfúrọ̀ abẹ́ tó sà ìmọ̀lẹ́sọ́lọ̀ ìmọ̀ lọ́lọ́run sọ̀rọ̀ mọ̀ ní ìmọ̀ ìmọ̀ mí ni pé kéèyàn mú kan nù kan méjì kọ́lá ń sọ pé òun ó bèèrè nǹkan ọgbọ́n bá pé ọjà náà hù sẹ́ni àná. torí náà hújà ọlọ́run ọba lórí ẹ̀dá ni kò sì fún láàká ẹni gbọ́dọ̀ ọlọ́run bá ti lè dá tó ìpínlẹ̀ tó dà kò ní láàká ọlọ́run nílò kọ́dọ̀ ọlọ́run tó bá débi pé ní táìmù tó bá mọ̀ntà ń ṣe òkú níbi wá bàbá ti sùn bá mọ̀ntà ń ṣe mú èyí ṣẹ̀dúró lójú ẹgbọ́ ọ̀rọ̀ lágbájá ló ń bẹ̀yàn lórí lágbájá ló ń bóbìnrin olóbìnrin èsùn ah, wọ́n fà àwọn olóòwò tẹ́jú lọ́jọ́ fáwọn òfin ìdíná ẹ́ mo yìnyàn gbà lójú ọ̀yàn pé jìpá pé ní ti tẹ́m fúráìlì látàlẹ̀ òun ti bẹ̀ kò ní mọ̀ so látàlẹ̀ ṣe nǹkan kékeré òun ló fi ṣe yí pé àti àfẹ́kì látàlẹ̀ lọ́lọ́run ọgbó blọọkì náà ẹ má yí nǹkan ṣe látàlẹ̀ bọ́ sí nǹkan bá fi lè ṣe látàlẹ̀ ẹ́n kí ìwọ lórí bọ́ọ̀lù bá máa pọ̀ ọ̀sẹ̀ fúnra ara rẹ o ti límìtì choice ní kí nǹkan fọ̀rọ̀ yìí parí kò sunsun wọ́n ní kìnìún king of the jungle ó sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ fọ́ọ̀k pé ebi ń pa mí jẹ́ kí n jọ́ ah, kọ̀lọ̀kọ̀lọ̀ má jẹ́ mi ò jẹ́ ń bọ̀ wà tó jẹ́ ìdẹ́gbọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ wa lọ lè mú kẹ́tẹ́kẹ́tẹ́ wa ó wá tan kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ bá fẹ́ wọ́n ìpínyà gbọ́ kí wọ́n fi hàn kẹ́tẹ́kẹ́tẹ́ wọn tó gbé àbí tẹ́ máa gbọ́ ó wá tan kẹ́tẹ́kẹ́tẹ́ tó kìnìún fẹ́ fi ìjọba ah ẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe mú kẹ́tẹ́kẹ́tẹ́ wá tí kìnìún rí kìnìún wù ọkọ̀ pẹ̀ ìtì rẹ̀ já ọ̀pọ̀lọpọ̀lọ́ nínú mọ́wọ́lì ń bọ̀ ṣeré ní sóòmọ̀ ikú adé ló fẹ́ dé fún etí yóò ní dé kí adé ọkọ̀ orí rẹ̀ etí ó kọ́kọ́ tó pé pàdé ló fẹ́ dé ọkọ̀ bọ̀ jẹ́ etí ò kádé fi lè já lọ padà gbà á kí ló wá sá fún ó pọ̀ ọ́ pọ́pẹ́ tí yẹn kó kádé fi lè wéré ó gbọ́ di kókó tẹ̀lé ó tẹ̀lé pé nígbà tí kìnnìún torí ó fa àrú rẹ̀ ó jẹ ó sá ó sá lọ ọ̀rọ̀ bá kí ló sá fún ọlọ́dọ̀ fi jọba ṣé o rí bóyá ọ̀sán àá ṣé tẹ̀ bá bẹ́ẹ̀ tí òkú tó rí tróònù ìròyìn jẹ́ kọ́rí nìkan ó fẹ́bà fótò ìdí rẹ̀ tó fi jòkó ẹ́ tó kọ́ tó mú torí adé ni ẹ́ ó sì múrú torí gbogbo ìjòkó já lọ padà ó tún tẹ̀lé nígbà tó tẹ̀lé fẹ́ kìí bá fẹ́ kàfí ó jẹ́ agbárí gbogbo wá sọ fún pé mo ti pa bá ń pín rẹ̀ bá ń ìfún làákàyè gbogbo wá pé òun tó bá mẹ́bí ẹ̀ wá kọ̀lọ̀kọ̀lọ̀ wá kó gbogbo ẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ wá jẹ ọpọlọ ó jẹ ọpọlọ gbogbo <laughs> àti yóò padà ó bá ní kí o tó tà nínú kọlọ́pọ̀lọ́ so pé pé ọmọ ti gẹ́gẹ́gẹ́ sàpàrẹ pé èèyàn lọ́pọlọ ẹni tí ò lọ́pọlọ lẹni tó ṣe ní pé nǹkan wà tú ilẹ̀ rẹ̀ kò sí ẹnì kankan lájọ bí i ti bẹ̀rẹ̀ bí sínà tó lè sọ wípé kò sí ẹnì kankan wọn bí alájà sáyẹ́ǹsì làkóso mi pé àwa dára wa táà sí gbọ́dọ̀ sọ wípé akàbá ara náà tó ń gbà táà ní èyí àǹkà tọ́lọ̀ wá fún alọ́pọlọ àti lè rúdé lẹ́gùn kí lórí táà bàbá jẹ́ pé tèmi tọ́lọ̀ tó pẹ̀lú ògbọ́dọ̀